bá lálù àtọ́kù kí a. àmọ́ tí o bá lálù àlá kò tọ́kù bí alukur'an ilé ilé tọkàn balẹ̀ sí nínú ọ̀rọ̀ àwọn olùkọ́. àmọ́ tí o bá nífẹ̀ẹ́ ẹranko kọ́ a lè pè ní Muhammad. àmì wípé o nífẹ̀ẹ́ ẹranko kórìíra anabi Muhammad sallallahu alayhi wa sallam. ìgbà tí o wá nífẹ̀ẹ́ ẹranko ọ̀wá aró ọkọ tó fún ju Muhammad lọ o lè sọ ń di cup kọ sọ ń lucas wà ní Muhammad. Kọ̀tọ́ àfojú ni sànàbí sọlá ẹ̀sọ́. Ta ló fi jẹ́ pé ní Saudi àti àwọn àmì tí ò àṣà yẹn ni pé gbogbo ẹni tí wọn bá ti mú kọ rẹ Muhammad àṣà tí ọ̀dà torí yóò ó ń kírẹ́tì káwọn èèyàn so ànábì nìkẹ́ sallallahu alaihi wasallam àwọn ò sì filẹ̀ sòṣùgbọ́n wọn di pé àwọn ọ̀pọ̀lọpọ̀ àlejò tí àlejò bá ti ń wọ̀ lú èèyàn ibi téèyàn bá gọ̀ sí yóò máa lọ́gbọ́n torí wọn búrọ́ọ̀ṣì èèyàn sàwọn àti di pé wọn máa pe gbogbo èèyàn ya Muhammad ya Muhammad ah, àwọn Áfíríkà tí wọn yí arí fún wọn pé báwo tó kọ àbí nìkan rí wọ́ọ̀lù pọ̀ báyìí kìí ṣe tó ń gbà lò ló kọ̀ mí. ìdí pé kálukú ń dín kù nítorí pé tọ́ba sọ́kọ̀ ànábì tó péré nígbà tá a bá ní ànábì Muhammad ẹnì kọ́kọ́lọ́kọ́ ní ilé fẹ́ sọ sallallahu alaihi wasallam torí pé Muhammad tó ti gbọ́ lónìí náà ti fi ṣeré ó ti lọ bí mílíọ̀nù ó wá ní káwọ́ ànábì kún kankan náà. sọ nítorí délé kátó apájá àti mùsùlùmí àwọn akẹ́mọ̀ àbá kò dábẹ́ náà. bá gbọ́ tẹ́ bá gbọ́ tí wọ́n ká ẹ̀tàn fún torí sẹ́ máa ti ń wé nǹkan pọ̀ ju èèyàn tó máa gbàgbé náà. nàwa ẹlẹ́kìnjọ ni pé a ní òkúdọ̀ ẹ sàlàyé nípa àwọn ẹ̀yìnlá tó wà níbi àwọn òkú mọ́tò ṣẹ̀rí ẹ̀yìn àwọn àwọn ìdájọ́ ẹ̀sìn kọ̀ọ̀kan. náà mo kàn ní bóyá kí n béèrè pé bá kí ni ẹ̀yìnlá tó wà níbi bóyá kí á pa fìfì àwọn ẹ̀wé àwọn ẹ̀kọ́ wò la lè rí fún bẹ́ẹ̀ gbogbo akápa kòtò ìlú ọ̀sẹ̀ mọ̀tẹ́tẹ́ àti ọ̀dọ̀ àwọn ìlú ètò bíyà wọn á sọ pé tẹ́ pa pé ṣé kò lè di mùsùlùmí ni pé ẹni tẹ̀yàn pa èèyàn ti èèyàn ti gé chance àti di mùsùlùmí rẹ̀. náà níbo wọn ti ní ká pa. níbo ni sẹ̀rí àti ní ká pa náà láti mọ àbàtì tó wà mẹ́. sẹ́wọ̀n kó kún un àmọ́ ní sàn jókòó lálàáfíà àlùjá lónìí kó pa kèfèrí mo rò pé yé wa ẹ̀ ní sì wọ́n fílẹ̀ ọmọ pa lójú ogun tó wọ́n mọ̀ wọ́ ọ̀ràn àm ẹ̀ dáhùn àníṣe wọ́n wo kèfèrí ìran lójú ogun ó kó gbogbo bá lọ́ kó gbogbo ẹ̀rín wọ́n máa lọ máa lọ báwo yóò rọ ọmú ni tòun torí délé ló ti jẹ́ pé kẹ́ fílẹ̀ sí lè jẹ́ láàmì ogun là ń jà ní ìgbà tí ò tí ì sógun tá a wà ń gbòòrò sí ìgbà dákun mùsùlùmí ò ló gbébọn lọ nítorí pé kèfèrí ló ń ṣe pa àbọ kí ló ṣe fún ẹ kí ló ṣe fún ọ nítorí ẹ ló ṣe jẹ́ kí wọ́n ṣe tíra púpọ̀ nípa relationship láàrin islam àtàwọn tí ì ṣe mùsùlùmí ní islamic nation àwọn náà wọ́n gbé lálàáfíà kò tí ó fọkàn láfíà wọn because àwọn ọ̀dà dẹ̀sìn islam àwọn tọ́lọ́ wọn fi sẹ́ni tí ó gba islam fi gba islam ṣùgbọ́n à ń sọ̀rọ̀ ojú ogun tó bá ti dojú ogun ẹ̀ta ní mùsùlùmí gan-an ni kò kẹfìrí wọn kà sí fún àwọn sóríṣiríṣi ọ̀nà. níbẹ̀ náà àwọn kẹfìrí ẹni tó jẹ́ zèmí ẹni tí ń gbé pẹ̀lú wánú lù ṣẹ́ṣẹ́ bóyá kiriyó tàbí ọ̀wúdí tó ṣe pé ń san owó òtaràn owó òtaràn pé wọ́n jẹ́ mùsùlùmí àwọn òun fẹ́ gbé àwọn mùsùlùmí. ẹ gbọ́dọ̀ ó nírú ẹ̀tọ́ ta ní irun tó sì jọ́ràn yàn lórí wa jọ́ràn yàn lórí tiẹ̀ náà lahu ma lana alayhi ma alayna ó sì ń bẹ náà kìí tí wọ́n pè ní musta'man ó wọ̀ wa pẹ̀lú visa ìwọ̀n pé ti bá fún yàn visa fún garanti pé wọn ò ní faburú sí ọ́nù lu wa àwa ẹ gbọ́dọ̀ faburú sí. Ànábì sallallahu alaihi wasallam sọ pé ẹni tó bá fi parú wọn kò ní òun àlùjànnà. tọ ó sì wà nù àwọn kẹfìrẹ ń tàn pé ní harbi ẹni tó ṣe kókó sí nǹkan kan láàrin wa pẹ̀lú rẹ̀ àfìyà ogun ni làwọn ìṣàtì kéde ogun lé wa lórí pọ́tà wa làwọn ṣèrú àwọn eléyìí là máa ń bá jà jihad àbí òye wa èèyàn ti sọ pé ọ̀tá lòun ṣé ọ̀tá tẹ́lẹ̀ náà kí lòun retí ṣé ẹni tó ń gbẹ́ngbẹ́ máa rómi nùnà tó yẹ rómi nùnà sóyún tó ṣẹlẹ̀ nu gbogbo àwọn ẹni tí a ti ṣe mùsùlùmí náà ni mùsùlùmí máa ń pa èsì ṣe gbogbo gbogbo àni mùsùlùmí náà tún parú wọn náà àfi tó bá di pé wọ́n fìjà pẹ́ ta. lẹ́yìn náà yọ gba islam kò ní gba islam bá ti di ìjà ẹ̀pà wọn ọlọ́ni ẹ̀pà wọn àti olùjẹ́sìyẹ́ta àníyẹ́dìn wọ́hùn sọ̀gẹ̀rún ẹ̀ máa pa wọn ẹ̀ máa pa wọn títí tí wọ́n fi san owó tààràn báwọn fẹ́ máa gbé ẹ̀yìn lórí pé àwọn kiri tí wọ́n sì tẹ̀lé rẹ̀ bẹ́ẹ̀ lọ́lọ́run bá ṣe àníjì láti yiri rẹ̀ wò pé kí wọ́n lè bá gba ẹ̀sìn. asùlà ń tẹ́rí ìsìlám yìí òun ẹ̀sìn ti ń ṣe campaign ṣe ẹ kí àwọn èèyàn lè bá gbà ẹ mọ́ gbà tó bá gbà fúri arẹ tó bá gbà fúri arẹ tó wà kan ní jí sẹ̀rẹ̀ tó ti jí sẹ̀rẹ̀ alhamdulillah tó wọn pe ẹfẹ compromise ẹ wá sọ̀rọ̀ alẹ títí títí títí tó kẹfìrí olè kàtí wọn ní kàtí yìí tó wala tarda anka al-yahudu wala an-nasara hatta tattabi'a millatahum. wọn ní gbọ́ tí wọn ní gbà tí títí tẹ̀yìn náà fi di irú wọn. qalu kunu hudan aw nasara tahtadu. ẹ di yahudu àbí nasara kẹlẹ kàmà nání àwọn tó ma sọ wá sí nání. pẹ̀lú ẹ̀jẹ̀ bó ṣe jẹ́ dáàfọ̀ ìsìláàmù ní ká pa wọn nígbà tó bá di ojú ogun káàdì wọn fún lè bá tètè lọ wọ náà wọn so eléyìí kò sí ní gbogbo rẹ. nípa ọ̀rọ̀ àgbìnṣánlọ́wà a ti gbọ́ pé ìyẹn ni pé sẹ́yìn lè lo omi téèyàn dà sí bọ́kẹ́tì àbí èèyàn wọ̀ ọ́nù bọ́kẹ́tì ìyẹn ni pé omi tí yẹn fi wẹ̀ lè pọ̀ àbí àwọn kan sì sọ pé kó kéré àbí bẹ́ẹ̀ kọ́ ni bá ti kéré lọ dáa jù fún àgé tó bá tó yẹn ó ti dáa jù fún yẹn máa ń lò jù bẹ́ẹ̀ lọ torí pé Islam ọ̀gbà ká lomi lòkù kódà kó ṣe pé ilé wa tẹ̀mù ni àbọ̀ lomi lòkù náà. àìbéèrè kejì ni pé obìnrin kékeré ọ̀fún ní ìmọ̀ràn lórí pé àbí ó máa ń ṣe máa àtàṣìrùn mímọ́ ìròrí ẹ̀kọ́ ni ìyá wa ní ìmọ̀ràn bóun ti fẹ́ bẹ̀rẹ̀ ni ìmọ̀ràn rẹ̀ ní fún. tó fẹ́ bẹ̀rẹ̀ láti má ṣe bẹ́ẹ̀ mọ́. alhamdulilayi tí ẹ̀ máa ti mọ̀ pé nǹkan ọ̀dà kókó ń bẹ pátápátá ni nítorí kó bẹ pátápátá ló túmọ̀ sí pọ́ ó sì gbà wọn kì í wọn kì í sọ pé mo fi èèwọ̀ sílẹ̀ ṣùgbọ́n mo fi wá over ten lẹ́nà mo bá yóò wá over five mo bá yọ wá di kíni seven over five la ilẹ̀ tani ma atakum rasul wa ma atakum rasulu fakhudu wa ma nahakum anhu fantahu ma amakum bihi fatu minhu mastata'tum wa ma nahaytukum anhu fajtanibu lánàá bí bá ní kọ́mẹ́sì tọ́lọ̀ ní kọ́mẹ́sì ọgbọ́dọ̀ jìnnà sí pàtàkì wàá pàtí pàtàkì ká tó ń bá pàtí pàtàkì táwọn ọmọ bórí òun ṣe look like alhamdulilayi yóò look fine nítorí pé ọlọ́run àbọ̀ ọ̀dẹ́nìkan kọ́ mọ́ fine ọ̀wọ́ kọ́lọ̀ ti ṣe ọmọ sùnmí ó ti fine àmọ́ tó ń bá ń wá fí fine lọ sí ti nǹkan mi ọ̀n tó ń ra rẹ̀ jẹ nítorí pé ẹni tó di ìrú ẹṣin tó di mórí tó fi ń ta àwọn èèyàn jẹ kò sí náà ní tó bá lọ́kọ́ ọjọ́ kan sí rí tù bọ́kọ̀ bá tètè fura kó o dirun márùn-ún ni níbi tó máa ti ń pọ̀ ǹjọ kan yóò pọ̀ ọmọ bẹ́ẹ̀. àbẹ̀wò tó bá tẹ̀ ní kí wọ́n fọwọ́ ra arùn yìí lọ́ba fà lọ́ba jábọ́ sẹ́yìn káàkiri túnú tó ń torí délé kó kúkú tètè mà láti sin kó fi orí rẹ lẹ̀ kólóbó kàn bá ti torí. àwọn afẹ́ kí ẹ gbà wọ́n mọ̀ nínú ọ̀rọ̀ tẹ sọ́nsìn yìí ó ṣẹlẹ̀ pé àwọn ẹ̀kọ́ kan wà tó pa ń jẹ ṣùgbọ́n bóyá kì í ṣàkíyèsí bíi pọ̀mọ́sìn yìí ní ẹ bá ṣe mọ̀ pé àwọn àfa àwọn àfa kan sọ pé tá bá fẹ́ jẹ ẹran ẹbí tá a bá mọ̀ pé ọṣẹ pa àbí tá a bá pa ń ṣojú wa nǹkan sọ pé bísímìlà lọ ọkọ wọ́n rí pé bí ó pọ̀ wọ́n yẹn náà sí ni ṣé òun náà ah, alhamdulilayi ìbéèrè tó tó dáa ni àmọ́ bóyá lọ́nà bíi tí wọ́n rò gbọ́ àkọlé mi rò gbà ni. ìgbé ní ṣiṣẹ́ gbogbo kan máa ń jẹ títẹ ẹran tí wọ́n dún bú ni àbóṣeṣe kó jẹ́ pọ̀nmọ́ ẹran tó kú fún rẹ̀ kú bá màálù kan kú wọ́n á yọ ọmọ rẹ̀ wọ́n yọ awọ rẹ̀ wọ́n wá ń sun á kọ̀ dájú kó àwọn èèyàn dilẹ̀ bẹ́ẹ̀ wọ́n bá wá dilẹ̀ bẹ́ẹ̀ kí mò ń ṣe méjì pé pàmò tí mò ń jẹ ṣé ti ẹran tó ti kú ni àbí kì í ṣe ti ẹran tó ti kú àkọ́kọ́ qawlan wahida àwọn olùmọ̀ kò sí ìtọ́sọ ipò yẹ ká jẹ awọ ẹran tó ti kú tí èsì kí wọ́n dún àbí òye wa nítorí kí ìtàn àbísọ̀ sísáyà wọ ìní dídúnbù rẹ̀ kìí ṣe kọ́rọ̀ jíjẹ o ọ̀rọ̀ fífi àǹfààní ni púpọ̀ fẹ́ fi tẹ̀ púpọ̀ fẹ́ sọ dílé omi sẹ́yìn pé torí kọ́rọ̀ omi là ń ṣe mú sọ̀rọ̀ ilé ibà kìí ṣe pé yọ́n á lọ mú àwọn ẹran ọmọ adìjẹ yọ́n lọ mú sẹ́yìn pé nǹkan nàbí sọ̀rọ̀ láti sọ̀rọ̀ àtúnṣe ọ̀nbí ni pé tí ó dé wọ̀ ní jíjẹ rẹ̀ kìí ṣe pé jíjẹ awọ rẹ̀ jíjẹ rẹ̀ lásán kápá wo ìṣẹ́ran ẹ̀dá kùkì là wọ̀ náà ẹran ni àbí ìsẹ̀rìn ọlọ́run pọ́n sí i látìgbà tó ra pọ̀nmọ́ lóòótọ́ ó lè máa ń ní sámi nǹkan kan lọ torí pé ẹ̀yin náà mọ̀ pé ẹni tí máa ń jáwọ́ ọ̀jẹ̀ni tí ń jẹ ẹ̀dọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni sòlákín gbogbo náà lásàkà gbogbo wọn sí pé wọ́n ń jẹ́ ni gẹ́gẹ́ bí ẹni tí ń jẹ wàrà sẹ́ran ní jẹ mílíkì lọ́sàn-án tàǹdì àbí ẹ̀kọ́ oníwọ̀n sì máa pọ́n tìlà kó ń jẹ́ kínni nítorí pé kónú ẹ̀ so nítorí pé ló ti lẹ́gbẹ̀ẹ́ pọ́n yẹn ẹran wa ni lọ́kùn làá nígbà tó ti wà lára ẹran hukmuhu hukmu lahm ló máa kọ́ra shay'an hukmuhu ẹ̀ ṣẹ̀rí àṣọ pé tó bá ti súnmọ́ kan ìdájọ́ tó rẹ̀ ní kọ́kọ́rọ́ máa jẹ àwọ̀ ẹ̀dẹ̀ tẹ́lẹ̀ aláwọ̀ fún aláwọ̀ rẹ̀ ló ń jẹ ẹran rẹ torí ẹran rẹ lọ́nà sílé wọ̀ a sọ pé láà nítorí pé tó bá tẹ̀ jẹ́ kọ́ láwọ̀ àwọ̀ náà kí n á pè torí tó bá ti súnmọ́ nǹkan kọ́ ìdájọ́ rẹ̀ ní ìdájọ́ rẹ̀ náà. subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta.